ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọmọ ń bá ìjà Ṣàngó ló ní Fresh FM jẹ́ ní kọ́ máa ló mi. bẹ́ẹ̀ mo kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ní lọ́gbọ́n àwẹ̀. orin ẹgbẹ́ dunu tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bàtàn ni. bẹ́ẹ̀ o. one oh seven point nine máa ní ẹyin sí i. máa ní ẹyin sí i. Fresh FM ló fò lókè. ta ni òfin mú ta ni a fi òfin dè ta ni ó ń jìyà fífi òfin dè ni àwọn baba jẹ èso àjàrà ó dàbí ẹni pé àwọn ọmọ ní eyín padà wá kan àti gbọ́ iye tí àwọn olóko kéékèèké àti aládàánú pàdánù látàrí òfin tí wọ́n fi de ìkànnì túta ṣùgbọ́n àti ìgbọ́ iye tí túta pàdánù wọ́n lọ jẹ́ pé okùn tí a dẹ fún àjànàkú ewu jù ló padà mú ó ti wáyé gbogbo wáyé pé ìgèrè ò ṣe é mú kìnìún páńpẹ́ ò ṣe é mẹ́ja lálẹ́ odò ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà ifáfẹ́mi o babaláwo fresh confam. ǹjẹ́ bá a ṣe ń jáde lónìí òun rere kó máa tẹ̀lé wa torí wọn ní igúnnugún báyìí ní í ṣe yìgbóyìgbó akàlàmàgbò ní í ṣe yìgbóyìgbó ẹnìkan mọbi tí yóò sọlẹ̀ ẹ́ sí lọ́la àdíá fúnlá kan nídìí eléyìí tí í ṣèyá ọlọ́jà mẹ́rìndínlógún ẹbọ ni wọ́n ní kó ṣe ó sì gbẹ́bọ̀ ó ní bàrí lákan nídìí a ò ṣẹbọ bàrí lákan nídìí a ò ṣe tutù ó wá mọ́rin sẹ́nu ó ń pé igún pẹ̀lẹ́ o ẹ̀rí agbóhùnrẹ́lẹ̀ igún wọlédé ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko rèé láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi e ní olúfẹ́mi oyènẹ́kan oníkanga àgbọ̀ngbẹ́ èdè èdè tún bẹ lúgbúlùgbú nínú kanga mi láàárọ̀ bíṣọ̀bù àgbà fún ìrántá àwa yìí fẹ̀yìntì kẹyìn ayédèbá. ibi tó ti máa ń kàn mí léwu nìyẹn jẹ ká tẹsíwájú má dá wà lálẹ́ ṣé ọgbọ́n sọ pé mi máa ń dá wà lálẹ́ lórí ètò ìwọ́de tí ó ṣá farabalẹ̀ ẹgbẹ́ kan ló pè mí lánàá pé àbúrò òun kì í ṣe babaláwo màá ní gbogbo ètò ń sọ yẹn ń kọ́ ìyáláwo ni bí èèyàn bá múra sí ẹ o sì máa ṣọ̀ṣẹ́ fálọ́jọ́ kan torí yóò mọ̀ pé <laughs> tẹ́lẹ̀kọ́ ń kí fani o ti múrin awo sí láàárọ̀ báyìí. mo tẹ wo nǹkan kan mo gbàgbé kí n sọ fún ẹ ṣé nígbà tó wúrò ológo mi ẹ tó pé ọdún kan mm. tá a ṣe kọjá yẹn mo mm. lọ sí motherless àwọn motherless home tó alábẹ́kúta yẹn. pépà ò gbé. <laughs> tí màá gbé mo mọ ẹ torí mo rọmọ kan tó ju ẹ ń bẹ ni o. <laughs> kí ló ń sọ kí ló ń sọ. wọn rò pé àṣọwò lọmọ ń tàṣà. bó bá rẹ ní tó jọ mí màá gbọ́ màá gbọ́ ó lè rọmọ tó jọ mí. ok báwo. ọ̀gá ẹ̀ sìn méjì méjì lọ́lọ́run dá tí o gbọ́ o gbọ́ à ń sọ mẹ́tàlẹ́sì gbà lọ́tà àgbọ̀ ìwà lọ òun ní pariwo wọ́n ṣe pẹ́ mo ní kọ́ ṣe lábẹ́lẹ̀ ni. kódà wàá ṣe pósítà táwa lè káàkiri gbogbo rárá bá tu. <laughs> wo ẹ wo oníkànga jáde. <laughs> ṣé wàá dáa ká. màá gbà pò fẹ́ lọ <laughs> a máa wá ní èdè pọ̀ lẹ́nu wọ́n tó yẹ kó sọ pé fa pọ̀ lẹ́nu ẹ̀ a ní èdè pọ̀ lẹ́nu. kàkàròyìn èdè ni àbífá. jẹ kàkàròyìn. àwọn ìròyìn ọlọ́kùnrin jọ̀kan ló tẹ̀ wá lọ́wọ́ ìwé ìròyìn fangadi ó wà lórí ètò lónìí bàbá àbàdàn ìmàlẹ́ ń fàlàáfíà ìwé ìròyìn Nigerian Tribune ìwé ìròyìn nation pẹ̀lú ìwé ìròyìn pen pushing. èmi náà ní ìwé ìròyìn platform times ìwé ìròyìn punch ìwé ìròyìn premium times ìwé ìròyìn daily trust àti ìwé ìròyìn daily sun. àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan ló wà lójú ìwé àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lónìí àwọn ọjà tó wà ní agbègbè àti àwọn ilé ìtajà ni wọ́n ti pa láti fi bọ́lá fún TB Joshua ìwé ìròyìn Nation. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé ń bẹ̀ tó ń sọ wípé a kì í he àgbà bí ẹni ìgbín kì í pa òmágógó lẹ́nu òun bá kà á ó fẹnu tẹ́ńbẹ́lú ìpè látọ̀dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ aláàbò ó sì sọ wípé láyé ń bí kan o ẹnìkan ò lè sọ pé kí n má fọhùn ẹnìkan ò lè sọ pé kí n pa kúmúrẹ́jẹ́ nínú ìwé ìròyìn punch. ìjọba àpapọ̀ ti kéde ẹ̀ pé ìkọlù sí àwọn dúkìá tó jẹ́ ti ìjọba òun ló ti di ìwà ọ̀daràn báyìí ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ẹni tí ò ní jẹ́ nínú ogún ní bá wọn pín àkọlé kan rèé tó sọ wípé lórí fífi òfin dé ìkànnì agbẹ́yẹ̀fọ́ twitter ilé ẹjọ́ ló máa bá wa yanjú ẹ̀ iléeṣẹ́ da communications ló sọ fún àjọ nbc bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch. fífi òfin dé ìkànnì twitter ló jẹ́ ló wáyé látàrí bó ṣe ń dúnkokò mọ́ ètò ààbò orílẹ̀-èdè yìí ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ìyẹn gangan ibi tí ẹ̀kú eégún bá jóná sí urunrun kì í tán bẹ̀ lórí ọ̀rọ̀ twitter náà ni ni wọ́n ń jẹ́ kó ti mọ̀ pé ní báyìí ìkórìtà kò yé mi mọ́ ó ní iléeṣẹ́ ọlọ́pàá wà látàrí bó ṣe jẹ́ pé wọ́n mọ àwọn tá a gbé wọ́n mẹ́ni tá a fi kélé òfin mú látàrí pé àwọn o aṣàjẹmàṣẹ́ lẹ́ka ti iṣẹ́ olúwa ìyẹn àwọn ògbóná gbòǹgbò jíṣẹ́ ọlọ́run tó ń lọ bíi méjì ni wọ́n ní títí di àkókò yìí bá a ti ń sọ̀rọ̀ ilé ìjọsìn wọn ìkànnì twitter wọn ó sì ń lọ lóníṣirírin ó ń lọ wẹ̀rẹ̀wẹ̀ ṣùgbọ́n wọ́n kó àlàyé balẹ̀ lórí ìdí tí wọ́n sì fi ń lò ó nínú ìwé ìròyìn punch. ẹ o àti ìfi ẹ̀yìn ọ̀gá lọ́gàá kan tì lẹ́nu iṣẹ́ ológun iléeṣẹ́ ọmọ ogun lẹ̀ wa ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú àkànlé kan rèé ń bẹ̀ tó sọ wípé bó bá dórí wẹ́lo iṣẹ́ làásìmí agbájá àkọlé kan rèé tó sọ wípé gbogbo àwọn èèyàn tí wọ́n ń lo àwọn mọ́tò tí gíláàsì rẹ̀ tó jẹ́ tíntẹ́ẹ̀dì dúdú wọ́n ní ní báyìí kò sáàyè fún mọ́ kódà àwọn nọ́mbà àkànṣe kan tí wọ́n máa ń fáwọ èèyàn wọ́n ní ní báyìí ó ti di àfẹ́yìn tí eégún aláré ń fi sọ lóde ọ̀yọ́ torí pé abẹ́ àwọn nǹkan báyìí òun làwọn kan ń sá sí láti dárúgúdù sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kúlẹ̀kúlẹ̀ ń bọ̀. Ah, ó ṣeé ṣe bí wọ́n ṣe fi òfin de ìkànnì túta kó sọ wá di onígbèsè àwọn olókoòwò kan ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí mo wà nílùú Ìgangan nípínlẹ̀ Ọ̀yọ́ àkọlé kan rèé ń bẹ̀ tó ń jẹ́ kó ti mọ̀ pé inú ìbẹ̀rù bójú òun làwọn èèyàn wà lágbègbè igangan lánàá látàrí lọ́gbọ́lọ́gbọ́ kan eléyìí tó wáyé ń bẹ̀ lópin ọ̀sẹ̀ tó wá fà á tí kálukú fi ń lọ sílé ẹ̀kọ́ láti máa lọ káwọn ọmọ wọn kúrò wípé èèpà mélòó mo bí mélòó mo bí ẹ má jẹ́ kọ́sọ́mọ mi níṣekúṣe kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn punch. ọkùnrin kan rèé tó gbẹ ẹ̀mí mọ́lémọ́lé kan látàrí pé ó jẹ ìyẹ́ ẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà ìwé ìròyìn Nigerian Tribune. ṣé epo tán lákàrà epo tán lákàrà ìyẹn ò ní kó má bá aṣọ àlà nínú jẹ́ àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ó mà ti ń dọdẹ àwọ̀ èèyàn tí wọ́n jẹ́ ọmọ jàǹdùkú àtọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n wá ní ní báyìí wọ́n mà ti rọ́wọ́ tó ẹnìkan tó jẹ́ ọmọ ọdún mọ́kànlélógún nínú ìwé ìròyìn Punch. nínú ìwé ìròyìn Vanguard níbẹ̀ láti rí àkọlé kan ìpè ilé ìgbàsòfin ìpínlẹ̀ èkó ló ti gbáradì báyìí láti mú àtúntò bá òfin tó ní ṣe pẹ̀lú ìfẹ̀yìntì ti ọdún 2018 ìwé ìròyìn Vanguard ló kọ àkọlé yẹn ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ lè lọ darapọ̀ lójú òpó facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta òun lẹ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ kẹ ẹ máa wò wá kétékété kẹ ẹ máa wá fi gbogbo àwọn kọ́mẹ̀ntì yẹn kẹ ẹ máa fi ṣọwọ́ síbẹ̀ kẹ ẹ sì máa bá wa ṣíà kódélé kódoko ṣáájú àkókò yẹn. ẹ jẹ́ àbomila. sí pé gbogbo àkànṣe ìṣòro ọlọ́jọ́ mẹ́ta tó máa gbóná girigiri three days powerful figure ìṣòro tá a fi sọrí àkọ́bí àti àrólé àkọ́bí ní kérò àpọ́n onírúurú ogun ní dojúkọ àkọ́bí ọmọ àkọ́bí ní isọ jacob fèrúgbà bùkúnmọ́ lọ́wọ́ ogun ìrètí ìdàgbàsókè àìmọ̀ ìjìyẹsẹ àìmọ̀dí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí túmọ̀ sí pé a gbọ́dọ̀ ra gbogbo àkọ́bí padà pẹ̀lú àdúrà ìgbàkanmi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ níbi ìṣòro alágbára ọlọ́jọ́ mẹ́ta àkòrí la pè ní èmi ní ogún rere ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kọkànlá ló máa wáyé o oṣù kẹfà ọdún tá a wà yìí bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àṣálẹ̀ mímí máa sọ̀kalẹ̀ ògo ọlọ́run fẹ́ fọ̀ nínú ayé rẹ̀ ọba àwẹ̀ gúngbẹ̀ pé yọ̀wẹ̀ ègún ọjọ́ pípẹ́ dànù nínú ìjọ Hosanna Mission of Christ Ministry International orí òkè àfihàn àṣepẹ́ palace of perfection off ajégúnlẹ̀ adòdò road onígbòǹgbò àtọ̀tà ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alàyè tá a gbé kalẹ̀ fún ìran tiwa ikọ̀ àti ìríjú olódùmarè àgbà wòlíì prophet dr joseph olúwaṣẹ́gun àwùsínú bàbá orí òkè àfihàn àṣepẹ́ gangan ẹ gbàdúrà fún mi wòlíì zero eight zero three three four three four seven eight zero jésù lolúwa. padà sórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta gẹ́gẹ́ bá a ṣe sọ ẹ lè lọ lójú òpó facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta kẹ́ ẹ wá fi ṣọwọ́ síbẹ̀ kábẹ̀rẹ̀ sí ní ká àkọlé kan rèé ń bẹ̀ tó ń jẹ́ kó di mímọ̀ pé ìkórìíta kò yé mi mọ́ òun ní iléeṣẹ́ ọlọ́pàá wà lórí òfin wípé kí wọ́n máa fi kélé òfin gbé àwọ èèyàn tí wọ́n bá kọtí ọ̀gbọ́n sí òfin tó de ìkànnì àgbẹ̀yẹ̀fò lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn Twitter látàrí pé àwọn òjíṣẹ́ ọlọ́run kọrinkọrin tí wọ́n pè ní adébóyè àti kúmúyì tó jẹ́ pé títí di àkókò yìí nílé ìjọsìn wọn ojú òpó twitter wọn sì ń ṣiṣẹ́ láìsí kọ́nu kọ́ ọ wọ́n ní ní báyìí ọ̀gá àgbà àbí òjíṣẹ́ ọlọ́run àgbà nílé ìjọsìn redeemed christian church of god òjíṣẹ́ ọlọ́run enoch adébóyè àti olùdásílẹ̀ ìjọ deeper christian life ministry òjíṣẹ́ ọlọ́run william kumuyi òun ló jẹ́ ìpè títí di àkókò yìí wọ́n ní àwọn ò tí ì ṣújà o sí àṣẹ kan tó jáde kàṣàgbà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ wípé kíkálukú wa ká fòpin sí lílò ojú òpó ìkànnì agbẹ́yẹ̀fọ́ twitter wọ́n ní nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn ìpè kí ló fà á tó fi jẹ́ ké lórílẹ̀‐èdè nàìjíríà pínpínpín ti pín lórí ìkànnì agbẹ́yẹfò twitter èéṣe tẹ̀yìn sì fi ń lò ó wọn ní adébóyè ló jẹ́ kó ti mọ̀ pé èmi ò tàpá sófin torí pé lílo twitter nílé ìjọsìn tèmi ó wà ní ìbámu pẹ̀lú abala òfin kan nínú àgbékalẹ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn orílẹ̀-èdè lágbàáyé torí náà àwa ò tàbùkù ẹnikẹ́ni iṣẹ́ olúwa òun làwa fi ń jìyìn ìrere olúwa òun làwa ń ṣe ìtànkálẹ̀ rẹ̀ nígbà tí wọ́n ti wá ń pe bàbá náà eléyìí tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run nílé ìjọsìn deeper life ìyẹn william kúmúyì bàbá jẹ́ kó ti mọ̀ pé bẹ́ẹ̀ bá wò ó ìkànnì agbẹ́yẹ̀fọ́ tiwa gbogbo àgbáyé òun ló wà fún ìyẹn àwọn orílẹ̀-èdè tó ń lọ bí ọgọ́rùn-ún báwa bá sọ pé lápọ̀ ọ̀dọ́ tiwa ń bí lórílẹ̀-èdè nàìjíríà àdáàdúró ẹ rí i pé gbogbo àwọn ẹ̀ka ẹ̀ka wa tó wà káàkiri orílẹ̀-èdè níbi tí àyè sì gbà wọ́n láti máa lò ó kò sẹ́ni tó lè dá wọn lọ́wọ́ kọ́ńbẹ̀ ìdí rèé tó fi jẹ́ pé lápò ọ̀dọ̀ tiwa ó sì ń ṣiṣẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá sì wò ó jákèjádò àgbáyé bá a ṣe ń kọ́ síbẹ̀ àwa ò kọ́ láti fi tàbùkù ẹnikẹ́ni ṣùgbọ́n àwa ń lò ó láti jẹ́ kí náà yìn rere kó sì lè máa jó tútú kó máa rú tútú kó máa fẹ̀jú kẹ̀kẹ́ sí i Kúmúyì nígbà tó ń sọ sórí Twitter ojú wòye tirẹ̀ nípa bí wọ́n ṣe fi òfin de ojú òpó Twitter lórílẹ̀‐èdè Nàìjíríà ó jẹ́ kó dìmọ̀ ìpè gbòòtí wa gbogbo àgbáyé àgbáyé òun ló wà fún ọwọ́ anáwó èèyàn ọwọ́ àwò ìpè èéṣe tó fi jẹ́ pé àwọn òjíṣẹ́ ọlọ́run méjì ni wọ́n jẹ́ pé wọ́n sì ń lójú òpó yìí nígbà tí wọ́n ti ṣe ipa wọn wá jẹ́ kó dìímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run kan náà tí wọ́n pè ní apostle johnson suleiman àwọn náà àti òjíṣẹ́ ọlọ́run kan tó jẹ́ ti daystar christian center pastor sam adeyemi gbogbo wọn làwọn náà bá ní bó bá ti jẹ́ pé ṣàjẹ́ ló láyé lórí ọ̀rọ̀ twitter ẹ jẹ́ kájọ máa kọ́ kájọ máa lò ó nínú ìwé ìròyìn punch níbẹ̀ ló wà. lórí ọ̀rọ̀ ìkànnì túta yìí náà níbẹ̀ la sì wà lánàá ní ìjọba àpapọ̀ ṣe àlàyé ìdí ẹ̀ gan ní pàtó tó fi fi òfin de ìkànnì túta ó ṣe àlàyé wípé ìkànnì náà ló ń pẹ̀lú dúkokò mọ́ àlàáfíà àti ètò ààbò orílẹ̀-èdè yìí alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè godfrey oyema ló ṣe àlàyé yìí wípé ìgbésẹ̀ tí ìjọba gbé ìjọba gbé kí afẹ́fẹ́ àlàáfíà àti ètò ààbò tó jíire kó lè wà lórílẹ̀‐èdè yìí ó ní fífi òfin de ìkànnì twitter ni ó dá lórí kí ó yéé ṣe àkóbá fún ètò ààbò orílẹ̀‐èdè yìí lọ́jọ́ ajé àná ní àjọ tó rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn àjọ NBC ìtúpàṣẹ fún gbogbo iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ pé ó di wẹ́lo kí wọ́n dẹ́kun láti máa lo ìkànnì Twitter ìwé ìròyìn Nation tó mú ròyìn náà wá tẹ̀síwájú pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ kò bá kùn gbé ọ̀rọ̀ ṣọwọ́ látàrí bí ìjọba bí wọ́n ṣe fi òfin de lílo ìkànnì Twitter lára àwọn tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé fífi òfin de ìkànnì twitter ló dàbí títẹ ẹ̀tọ́ mi ènìyàn mọ́lẹ̀ láti rí aṣojú orílẹ̀-èdè ilẹ̀ amẹ́ríkà lórílẹ̀-èdè wa nàìjíríà aṣojú orílẹ̀-èdè ilẹ̀ gẹ̀ẹ́sì lórílẹ̀-èdè nàìjíríà aṣojú orílẹ̀-èdè canada lórílẹ̀-èdè wa nàìjíríà aṣojú àjọ yúróòpù àti aṣojú orílẹ̀-èdè ireland gbogbo wọn ni wọ́n panupọ̀ wípé ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà gbé láti fi òfin de lílo ìkànnì túta ló jẹ́ títa ìpá sí ẹ̀tọ́ òmìnira ìròyìn àti ìkànsíra ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà oyema ẹni tó sọ̀rọ̀ lópin ìpàdé tó ṣe pẹ̀lú àwọn aṣojú ilẹ̀ òkèrè wọ̀nyí nílùú àbújá jẹ́ kó di mímọ̀ pé kí àwọn aṣojú yìí náà kí wọ́n gbọ́ ohun tí ìjọba àpapọ̀ ń sọ àti ìdí ẹ̀ tó fi ṣe ojú òpó ìkànnì tútàpá ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. lórí ọ̀rọ̀ twitter ńlá ṣì wà àkọlé kan tún rèé tó sọ wípé fún ti fífi òfin dé ìkànnì agbẹ́yẹ̀fọ́ Twitter a ó pàdé nílé ẹjọ́ láti bá wa yanjú ẹ̀. ẹ̀yin wo. iléeṣẹ́ Dan Communications ló sọ fún àjọ tó rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ NBC bẹ́ẹ̀ ṣé mi nílé iṣẹ́ rédíò ni. no ó ní ẹ máa pàdé lẹ́jọ́ wàrà kúbíyà. irọ́ ayífẹ́lẹ́ ló lè sọ̀rọ̀ lórúkọ tìbí àti mhm. Samson kankan lápá. irọ́ ìwọ ló sọ pé wọ́n yẹn pé ṣebí òun àbí òun ṣe fá lórí Twitter tẹ́lẹ̀. mo tẹ̀ ní ìdánmọ́ IT. ó yá kàròyìn kàròyìn kàròyìn kàròyìn. tó bá kọ́fà. <laughs> nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n pè ní da communications plc eléyìí tó ní iléeṣẹ́ tẹlifíṣàn ait iléeṣẹ́ rédíò ray power àti fàájì ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé ní báyìí o àwọn yóò kọrí sílé ẹjọ́ láti pé àjọ tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ nbc níjà lórí ìkéde kan tí wọ́n ṣe wípé kí gbogbo iléeṣẹ́ rédíò kí wọ́n fi òpin sí lílo ojú òpó twitter lásìkò yìí wọ́n wá jẹ́ kó dìímọ̀ pé ní kété tí ìyanṣẹ́lódì tí àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ nílẹ̀ Nàìjíríà tí wọ́n gùn lé bó bá ti wá sópin ó di ó di lẹ́lẹ́yẹ̀ òsọ́kà nílé ẹjọ́ o láti lọ pè wọ́n níjà wọn ni wọ́n sọ lè di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lọ́jọ́ ajé àná tí ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ náà tí wọ́n sì buwọ́lù wọn ní ṣáájú àkókò yìí ó ní ìwé ìròyìn punch ló ti jábọ̀ wípé ìjọba àpapọ̀ ó ṣe ìtọ́ni fún àjọ tó ń gbóhùn tó rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ NBC wípé kó pàṣẹ fún gbogbo àwọn iléeṣẹ́ rédíò wípé ní báyìí ọ̀rọ̀ lílo ìkànnì agbẹ́yẹfò twitter ẹ sì ṣe gàyà lórí ẹ̀ náà níbẹ̀ níléeṣẹ́ da communication ló ti wá ń sọ̀rọ̀ wípé nínú àwọn ìlànà eléyìí tẹ́ ẹ gbé kalẹ̀ fún wa tí àjọ NBC gbé kalẹ̀ wípé kí àwọn níléeṣẹ́ rédíò ká máa tẹ̀lé ibo ló wà wípé àgbọ̀dọ̀ ló Twitter ẹ̀ẹ̀kan jí lọ́sọ̀kan òru kan ẹ̀ẹ̀kan máa dáwọ́ wú gbogbo àwọn èèyàn òtútù bùrọ̀ alátẹ̀lé tí wọ́n ń tẹ̀lé wa lójú òpó náà ṣe wá ń sọ wípé kí wọ́n má gbọ́ nǹkan tó ń lọ mọ́ ọ̀pọ̀ wọn ló jẹ́ pé àwọn orílẹ̀-èdè tí wọ́n wà kì í ṣe bí tó jẹ́ pé láti pasẹ̀ Twitter òun ni wọ́n fi ń mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti ń rí gbogbo àwọn ìjíròrò lórí ìròyìn eléyìí tá a máa ń ṣe ṣe wá sọ fún wa wípé ká pàdánù àwọn ogun lọ́gọ̀ àti òtútù Punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ lẹ́kúnrẹ́rẹ́ ó dàbẹ́ ní pé ilé ẹjọ́ máa kún bámúbámú lákòókò yìí lórí ti ọ̀rọ̀ fífi òfin de ìkànnì túta àgbà agbẹjọ́rò kan lórílẹ̀‐èdè yìí tó sì jẹ́ agbẹjọ́rò tí ọ̀rọ̀ òfin yé dáadáa nílẹ̀ wa nàìjíríà ọ̀mọ̀wé káyọ̀dé àjùlọ ti sọ̀rọ̀ ó ti kìlọ̀ fún ẹni tó jẹ́ amòfin àgbà lórílẹ̀ yìí tó sì tún ṣe alákòóso fún ètò ìdájọ́ alhaji abubakar malami wípé kó tètè lọ yí ìpinnu rẹ̀ padà lórí gbólóhùn kan èyí tí wọ́n ní ó dún wípé òun yóò wo ẹnikẹ́ni tí wọ́n bá rí pé ń lo ìkànnì tútà lọ sí ilé ẹjọ́ àjùlọ ní ìgbésẹ̀ èyí tí ó fẹ́ gbé nípa òfin yìí ló jẹ́ ìgbésẹ̀ tó jẹ́ òfútù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kánwó nítorí pé ẹ̀sùn tó fẹ́ torí ẹ̀ mú àwọn èèyàn yìí ni kò sí nínú ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn Vanguard ló kọ ìròyìn yẹn nínú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ni àwọn oníṣòwò ti tẹ̀dí mọ́lẹ̀ kébò sí tò wípé fífi òfin de ìkànnì Twitter látọwọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n fẹ́ rán àwọn ní oko gbèsè ni o àwọn olókoòwò lórílẹ̀-èdè Nàìjíríà lọ́ọ́ ti sọ fún ìjọba àpapọ̀ wípé tó ẹ fẹ́ rán wa lọ sí oko gbèsè báyìí torí pé ìkànnì Twitter yìí ni àwọn ń lò láti fi ṣòwò ti àwọn àwọn sì fi ń polówó ọjà fún àwọn oníbàárà àti àtijọ́ àti àwọn tí àwọn sì ń dọdẹ wọn ìpè kí wọ́n bá wọn ra ọjà ní báyìí tẹ́ ẹ ti wá sọ pé ẹ fi òfin de lílo ìkànnì tútà ó ti túmọ̀ sí pé ẹ kúkú fẹ́ pa gbogbo àwọn olókoòwò lórílẹ̀‐èdè yìí ẹ sì fẹ́ rán wọn lọ sí oko gbèsè ẹ̀ náwó mú ìwé ìròyìn Nigerian Tribune fún èyí tó kù ròyìn náà. nínú ìwé punch tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé tó sọ wípé ń bá kà á sọ̀rọ̀ kò bákùngbé sí àjọ dss látàrí bí wọ́n ṣe pè é wípé kó wá káwọ́ pọ̀n ìrójọ́ tó sì ń sọ pé ẹnikẹ́ni ò lè pa òun mọ́ agogo mi lẹ́nu òun làkọlé ìròyìn wọn ni onírúurú àpẹẹrẹ ló ti fi wọn wípé ó ṣe ṣe báyìí o wípé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ aláàbò dss ni wọ́n ti ké sí òjíṣẹ́ ọlọ́run kan nílé ìjọsìn adoration ministry enugu ẹni ọ̀wọ̀ ejike mbaka ìpè wọ́n ti pe bàbá o sílùú àbújá àwọn akọ̀ròyìn ni wọ́n jẹ́ kó dìmọ̀ pé lọ́jọ́ ajé àná ó ní àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ aláàbò ni wọ́n ṣe àbẹ̀wò olóníràbàjì gan sí ọgbà ilé ìjọsìn náà tí wọ́n sì yọ̀ǹda ìwé pé a fẹ́ rí yín nílé iṣẹ́ wa tí wọ́n yọ̀ǹda ẹ̀ sílé ìjọsìn náà wípé bí bàbá bá ti dé ẹ̀ bá wa fi jíṣẹ́ fún wọn wípé àfẹ́ rí wọn wọn ní bàbá kò sí lárọ̀ọ́tò nígbà náà àwọn akọ̀ròyìn ló wá ń jẹ́ kó ti mọ̀ pé ìdí pàtàkì tí àjọ DSS tí wọ́n fi ń pe ẹni ọ̀wọ̀ Mbaka kò tí ì di mímọ̀ ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ wípé látàrí bí òjíṣẹ́ Ọlọ́run náà bó ṣe máa ń sọ̀rọ̀ lóòrèkóòrè tó máa ń gbà tó máa fi ń yá ìṣàkóso tí ààrẹ Buhari tó ń léwájú fún un nígbà tó wá ń fèsì lórí ìpè àjọ DSS nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ ìsinmi níbi ìwàásù rẹ̀ lọ́jọ́ ìsinmi mbaka ló ṣàlàyé pé mo máa gba ìpè kan látọ̀dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ aláàbò wípé wọ́n ti wá sí ilé ìjọsìn wa tó wà ní ẹnugun wọ́n kọ̀wé ṣọwọ́ sí mi wípé wọ́n fẹ́ rí mi nílùú àbújá kí lẹ̀yin lè ipò jẹ́ ìdí pàtàkì tí wọ́n fi sọ pé wọ́n fẹ́ rí mi kò tiẹ̀ yé mi gangan ṣùgbọ́n wò jíṣẹ́ ọlọ́run àjẹjẹ kújẹ torí náà a lè sọ̀rọ̀ bí a bá ti rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ iṣẹ́ kan eléyìí tó ń lọ nígboro ayé ó yẹ ká lè sọ̀rọ̀ lé lórí torí pé bípìlẹ̀ bá ti bàjẹ́ kí ló lódodo kí ló fẹ́ ṣe ẹ jẹ́ ká tún ẹrù orílẹ̀-èdè nàìjíríà ká tún dì láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ní èmi ò mọ ohun tó máa ṣẹlẹ̀ tó máa jẹ́ pé ká tó sọ̀rọ̀ wọn náà fẹ́ rí wa ṣùgbọ́n lábẹ́ àsíá bó ti wù kó rí wọn lè kọlù mí o ṣùgbọ́n kẹ́nikẹ́ni ó tó kọlù mí wọn á kọ́kọ́ kọlù ọlọ́run bẹ́ẹ̀ yóò bá ti wá kọlù ọlọ́run kò lè kọlù mí ajá kì í gbókẹ́yìn ẹ̀ ó kà á lè torí pé à ń sọ̀rọ̀ kan máa wá gbógun tì wá ẹnìkan ò lè pa òmọ́ mi lẹ́nu Mbaka ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nínú ìwé ìròyìn Punch o ti pàjù lórí ọ̀rọ̀ ènìyàn orí pé ètò ọ̀fẹ́ sẹ́pẹ̀ lórí. àfi sọ̀rọ̀ mọ̀ pọ̀rọ̀ nàìjíríà ó máa ń mú mi lára. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí ẹ̀rọ ẹ̀kọ́ ojoojúmọ́ ló fi ń dífá. bíbá àwọn dúkìá èyí tó jẹ́ ti ìjọba dẹ́ ni ó ti tó àkókò báyìí ìjọba sì ti gbé òfin kalẹ̀ wípé ẹni tí ọwọ́ bá tẹ̀ ìjọba ò ní fi ojú àánú wò ó wọn yóò rí gẹ́gẹ́ bí onísùnmọ̀mí ni bíba dúkìá jẹ́ ní àkókò yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn nation ṣe mú ìròyìn náà wá ló ti di wípé ó ṣeé ṣe o kí wọ́n dá ẹjọ́ ikú fún irú ẹni bẹ́ẹ̀ tí ọwọ́ bá bà á èyí ni àròbájọ èyí tí wọ́n sọ níbi ìjókòó ìpàdé ìta gbangba èyí tó wáyé lánàá níbẹ̀ nílùú àbújá ní ìpàdé náà sì wáyé àwọn alákòóso tó péjú pésẹ̀ síbi ìpàdé náà ní alákòóso fún ètò ìròyìn àti àṣà lórílẹ̀ yìí ọ̀gbẹ́ni lai muhammed lára àwọn tó tún wà ń bẹ̀ ní alákòóso fún iṣẹ́ òde àti ilé gbígbé babatunde fàṣọlá alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ wa chibuke amechi pẹ̀lú alákòóso fún olúùlú ilẹ̀ wa mohammed bello àti alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú adesrika gẹ́gẹ́ bí a ṣe kà á nínú ìwé ìròyìn nation ní báyìí ẹnikẹ́ni tí ọwọ́ bá bà wípé ó bà dúkìá ìjọba jẹ́ irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ ìyà pọmọpọmọ ètè kódà wọ́n lè ṣe ìdájọ́ ikú fún un lára àwọn dúkìá ìjọba tí wọ́n ti bàjẹ́ bí ẹ ò bá gbàgbé àwọn ní kíkọlù àgọ́ ọlọ́pàá dídáná sun àgọ́ ọlọ́pàá dídáná sun iléeṣẹ́ àjọ INEC àti àwọn dúkìá ìjọba míì yíyọ ojú òpó reluwé yíyọ àwọn irin èyí tí wọ́n fi sí ẹ̀gbẹ́ afárá àti bíba àwọn dúkìá èyí tó jẹ́ ti ìgbòkègbodò ọkọ̀ òfurufú jẹ́ ìròyìn ẹ̀ pọ̀ èyí tó kù sì wà nínú ìwé ìròyìn nation. ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹgbẹ́lẹ́ yẹ̀ wò. gbogbo ẹ̀yẹ ìyáwó nílùú abẹ́òkúta o tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ẹ kú oríire o ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ world health organization fún right to sign èyí ló mú àjọ Benjamin Franklin foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀ ká fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú Abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí o ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira péré owó káàdì lásìkò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà ńlẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní ká àti Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o. àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá Abẹ́òkúta fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin Eye Foundation. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé lónìí àwọn akẹ́kọ̀ọ́ fojú tẹ́ńbẹ́lú ètò ẹ̀kọ́ wo látàrí ìbẹ̀rùbojo lórí ti ìkọlù lágbègbè ìbarapá òun làkọlé ìròyìn wọ́n ní inú fún àyà fún òun làwọn èèyàn wà lágbègbè ìgangan àti àwọn agbègbè míì tó wà nílẹ̀ ìbàràpá ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́ ajé àná látàrí bí wọ́n ṣe sọ pé àwọn agbébọn kan tí wọ́n dì á mọ́ra wọ́n ti ń wọnú àwọn igbó kìjikìji eléyìí tó wà ń bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ò bá gbàgbé àwọn afurasí darandaran kan òun ni wọ́n fẹ̀sùn kàn wípé ó gbẹ̀mí ará ìlú tó ń lọ bíi mẹ́tàdínlógún lágbègbè ìgangan lówùúrọ̀ ọjọ́ ajé lówùúrọ̀ ọjọ́ àìkú nígbà tó bá di ọjọ́ ajé àná àwọn akọ̀ròyìn ni wọ́n jáde sí gbòòrò ayé wọ́n wá gan ní ẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀n máa lọ sílé ẹ̀kọ́ láwọn agbègbè ìgàngán àtàwọn agbègbè míì eléyìí tó súnmọ́ bẹ̀ látàrí pé ìkọlù ọ̀hún ó bá wọn lábàdì ó sì ń ṣe wọ́n ní àhín wọn wá jẹ́ kó ti mọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ilé ẹ̀kọ́ ó ṣí sílẹ̀ lágbègbè tápà ayétẹ̀ àtàwọn agbègbè míì tó súnmọ́ agbègbè ìgàngán náà àwọn akọ̀ròyìn jẹ́ kó ti mọ̀ pé lẹ́yìn ọ̀rẹ́yìn ńgbà tó yá àwọn òbí kálukú padà sílé ẹ̀kọ́ wọn lọ mú àwọn ọmọ wọn torí pé wọ́n ń gbọ́ fínrinfínrin wípé ó ṣeé ṣe o kí ìkọlù burúkú kó tún wáyé láwọn agbègbè tó yí igbó náà ká torí wọn ni ẹni tó gúnyànjẹ tó kú ó máa ń dẹ́rù bá ẹni tó ṣẹ̀ gbé iṣu tiẹ̀ ó ń dẹ́rù bá ẹni tó ṣẹ̀ gbé iṣu tiẹ̀ léna ẹnìkan tó ń gbé lágbègbè ayétẹ̀ tó sọ pé kí wọ́n fi orúkọ bò òun láṣìírí ló jẹ́ kó ti mọ̀ pé láàárọ̀ yìí ní jìǹjìta jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbogbo wọn wà nílé ẹ̀kọ́ o ṣùgbọ́n gbà tó dẹ̀ yá ni àwọn èèyàn tí wọ́n wà lágbègbè tápà ni kálukú bẹ̀rẹ̀ sí ní lọ ilé láti máa ìbílẹ̀ àríwá ìbàràpá lágbègbè ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni lateef akorede ó sọ fáwọn akọ̀ròyìn wípé ẹ fọkàn balẹ̀ kò sí bẹ̀rù kò sí káyà sókè torí pé ní báyìí gbẹ̀dẹ́ ti rọ kókò lágbàlá wa kódà gbogbo àwọn ikọ̀ ojúlá lákàn fi ń ṣọ́rí àwọn fijilantí wọ́n ti wà nínú àwọn igbó wa gbogbo láti rí dájú pé èèrà kò rí ẹnikẹ́ni kódà bẹ́ẹ̀ ṣiṣẹ́ bá kún yomuyomu ọmọ àhán ni àlàáfíà àtijọba ẹ máa jó ẹ máa yọ̀ kò sí bẹ̀rù kò sí fòyà kò sí káyà sókè nílẹ̀ Bàràpá ní Gàngán àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló lùtẹ̀ sí. ìwé ìròyìn Vanguard kò ṣàlàyé ṣẹlẹ́gbẹ̀ lẹ́yìn ìròyìn tí ó kà tán yẹn níbi tí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ibà gani adam ti sọ̀rọ̀ wípé bí wọ́n ṣe pa èèyàn tó lé ní àádọ́ta ní ìlú ìgàngàn ní ìbàràpá lókè ògùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ fi hàn wípé ogun mì dùgbẹ̀dùgbẹ̀ lórílẹ̀‐èdè yìí adams ẹni tí ó fẹnu ṣáátá bí wọ́n ṣe pa àwọn aláìṣẹ̀ ní ìlú náà látàwọ́ àwọn fúlàní darandaran àti àwọn jàǹdùkú ó ní ní báyìí kí àwọn fúlàní darandaran àti àwọn jàǹdùkú yìí gbọ́ o kí wọ́n tètè fi ẹkùn ìwọ̀ oòrùn gúúsù sílẹ̀ nítorí pé ó ti fi hàn wípé apá àríwá ti ṣí ogun wá sí apá gúúsù apá ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard ṣe jábọ̀ ìròyìn náà kódà àwọn jàǹdùkú náà kò yẹ ọba sílẹ̀ ọba adéwì ọláoyè ni wọ́n ti gbé lọ báyìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn fangadi ṣe jábọ̀ rẹ̀ ìròyìn ìròyìn náà kù sínú ìwé ìròyìn Vanguard. jẹ́ ká kúrò ní igọ̀ngàn ká máa lọ sí apá ọ̀dọ̀ wa ń bí níbi tí mo ti rí àkọlé kan tó sọ níbi tí mo ti rí àkọlé tó ń jẹ́ kó ti mọ̀ pé ẹgbẹ́ aláàánú kan eléyìí tí kì í ṣe ti ìjọba ó máa yọ̀ǹda kan gádẹ̀rọ fún àwọn agbègbè òkè ìtòkú òun làkọ́lé ìròyìn wọ́n ní ẹ jẹ́ ká kéde olóore fáráyé gbọ́ wọ́n ní àjọ kan eléyìí tí kìí ṣe ti ìjọba tí wọ́n pè ní Tóyìn Amusu Foundation òun ló máa pèsè kàngádẹrọ ti gbàlódé kan fún àwọn agbègbè òkè ìtòkú níjọba ìbílẹ̀ gúúsù Abẹ́òkúta gẹ́gẹ́ bí Arapa ak akitiyan láti pèsè omi tó mọ́ gàrà fún àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn nígbà tí wọ́n wá pè wọ́n ní ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ọmọlẹ́gbẹ̀mọ́ aṣojú olóyè adébùtú òun ló bá wọn ṣe ìfilọ́lẹ̀ ó sì wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọ̀ èèyàn wípé lásìkò yìí ẹ ti rí i pé àti lẹ́tọ̀ọ́ sí omi eléyìí tó mọ́ gàrà ó di mí ọ̀kẹ́rẹ́ lásìkò yìí ṣùgbọ́n nígbà tí ẹgbẹ́ aláàánú kan tí wọ́n rò ó lárò tilẹ̀ tí wọ́n sì ṣe ìrànwọ́ ẹ má jẹ́ ká dàbàrú ẹ̀ nínú ọ̀rọ̀ tirẹ̀ ọ̀gá àgbà àjọ aláàánú náà tí kì ṣe ti ìjọba olóyè tóyìn Amusu òun ló sọ wípé àwa gbélé ìkalẹ̀ láì ní màgòmágó kan àgbé e kalẹ̀ láì sí màgòmágó kan nínú níbẹ̀ ló ti wá pàrọwà sí àwọn àgbáríjọpọ̀ àwọn agbègbè tí ń bẹ ní òkè ìtòkú ìpè ẹ jẹ́ kí kinní yìí ẹ jẹ́ kó tọjọ́ o ẹ jẹ́ kó tọjọ́ níbẹ̀ ló ti wá ń ké sí gbogbo àwọn èèyàn wípé ohun tó ṣokùnfà eléyìí kì í ṣe pa ní nǹkan kan nínú ṣùgbọ́n káwa náà ó lè kó ipa tó láàmì laaka nínú láwùjọ òun la ṣe ṣe eléyìí ó wá tún mú ìdánilójú wá síwájú pé láìpẹ́ láì dìnà a ó ṣe ohun gbogbo tó wà níkápá wa láti rí dájú pé ìgbé ayé ó rọrùn fáwọn èèyàn nígbà tí wọ́n wá ń fi ẹ̀mí ìmoore wọn olùgbé agbègbè náà tí wọ́n porúkọ rẹ̀ ní alhaji aliu fadipẹ̀ òun ló jẹ́ kó dímọ̀ pé ṣáájú àkókò yìí ọ̀wọ́n gógó omi òun ló ń bá wa fínra ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ aláàánú tí kì í ṣe ti ìjọba yìí eléyìí tí wọ́n ṣíjú àánú wò wá àwa náà yóò sì kó ipa tiwa láti ràgàbó iṣẹ́ àkànṣe náà kó lè tọ́jọ́ kó sì lè kọjá lè kọjá kó kó lè ṣe àǹfààní fún gbogbo mùtúmùwà ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ ọ̀rọ̀ yìí níbẹ̀ ni wọ́n pàǹtẹ̀tẹ̀ ẹ̀ sí. nínú ìwé ìròyìn Vanguard ni a ti ka ìròyìn tí ọpọ́sùnkàn yìí níbi tí àwọn mọ̀lẹ́bí àgbà òjíṣẹ́ ni èyí tó ti sùn nínú olúwa TB Joshua ti jẹ́ kó dé mọ̀ pé ọgbẹ́ èyí tí ìparupodà ìjíṣẹ́ ọlọ́run náà fi sílẹ̀ ni yóò pẹ́ kó tó di pé ó san lọ́kàn àwọn nígbà tí wọ́n ń bá ìwé ìròyìn Vanguard sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ ẹ̀gbọ́n olóògbé náà abímbọ́lá balógun jẹ́ kó di mímọ̀ wípé yóò pẹ́ kó tó di pé ọgbẹ́ èyí tí ikú TB Joshua fi sílẹ̀ sínú mọ̀lẹ́bí yìí kó tó san ó ṣe àlàyé wípé àwọn nígbàgbọ́ wípé àyà olùgbàlà ni TB Joshua máa wà báyìí nítorí pé ìgbésí ayé rẹ̀ ó ní ipa lórí gbogbo èèyàn ní pàtàkì àwọn mẹ̀kúnnù ó ní gbogbo ìlú àkókò pátá ni kò ní gbàgbé TB Joshua bá mi jù. tẹsán náà ti jáláìsí ló jẹ́ pé àsíá níbẹ̀ ni wọ́n ti ta dé àárín láti fi bọ ọlá fún olóògbé náà ìwé ìròyìn nation náà kò ṣàyè kọ nípa ikú olóògbé yìí gẹ́gẹ́ bí a ṣe kà á nínú ìwé ìròyìn nation gbogbo ọjà tó wà ní agbègbè gbogbo ọjà tó wà ní agbègbè ìkọ̀tún gbogbo ilé ìtajà tó wà níbẹ̀ ni wọ́n ti ilẹ̀kùn ẹ̀ pa bámúbámú àwọn aṣáájú arigidi community níjọba ìbílẹ̀ ìwọ̀ ìwọ̀ oòrùn àríwá àkókò ní ìpínlẹ̀ Ondo náà ti gbogbo ọjà tí àwọn ilé ìtajà láti fi bu ọlá fún olùdásílẹ̀ ìjọ Synagogue Church of Nation wòlíì Tèmítọ́pẹ́ Balógun Joshua ẹni tí ó jẹ́ ọmọ bíbí arigidi tí ó sì pèsè ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún ìlú náà àti agbègbè ẹ̀ pẹ̀lú gbogbo èèyàn lápapọ̀ lára àwọn iṣẹ́ èyí tí ó gbéṣe fún agbègbè ẹ̀ ni wípé nígbà yí ẹ̀ òun ló jẹ́ kí ìlú náà di èyí tí ó ń ṣe ìgiri ilé ìkaná tí náà fi ń tàn káàkiri sísan owó iléèwé fún àwọn ọmọ tí orí wọn jí síwèé ṣùgbọ́n tí kò sí ẹni tí ó máa rán wọn fífún àwọn èèyàn ní owó àti oúnjẹ ní pàtàkì àwọn àgbàlagbà àti àwọn opó yàtọ̀ sí ìlú arigidi gbogbo àwọn ìlú tí ó súnmọ́ ìlú náà ni àwọn náà ti ọjà wọn pa láti fi bu ọlá fún òjíṣẹ́ ọlọ́run yìí torí ìwàlẹ̀ àṣà ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé tó sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé ètò gbogbo sì dúró gidigidi náà o lórí ọ̀rọ̀ fífúnni níwèé àṣẹ láti máa lo àwọn gíláàsì dúdú nínú mọ́tò gbogbo gẹ́gẹ́ bí ọwọ́ ti ṣe tó àwọn afurasí eléyìí tó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín díẹ̀ six hundred and eighty six wọ́n ní ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa lọ́jọ́ ajé àná ló ti kéde wípé ló ní kíákíá o ló ní wéréwéré ló ní mọ́sàmọ́sà wípé gbogbo àwọn ètò fífúnni ní ìwé àṣẹ láti máa lo gíláàsì dúdú nínú àwọn ọkọ̀ gbogbo wípé kí ètò náà kó sì dáwọ́ dúró báyìí o àti fífúnni ní àwọn ìwé àṣẹ láti máa lo nọ́mbà ìdánimọ̀ eléyìí tó jẹ́ àkànṣe àbí fún àwọn èèkàn ìkọ̀kan wípé kó sì dáwọ́ dúró náà lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ní àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọ̀bọ̀jáwùr ìdúnàdúrà àti àwọn apanilẹ́kúnjayé kan ni wọ́n máa ń gan sábẹ́ àwọn àǹfààní yìí láti wu uh, ìwà ọ̀daràn eléyìí tó ń dá rògbòdìyẹ sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó tún wá kéde wípé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọwọ́ ti tó àwọn afurasí eléyìí tó ń lọ bíi ẹgbẹ̀ta àti mẹ́rìndínláàádọ́rùn-ún six hundred and eighty six tí wọ́n ní jọ́bọ̀jọ̀bọ̀ lápá láàrin oṣù bíi méjì lásìkò yìí lásìkò iṣẹ́ àkànṣe tí iléeṣẹ́ ọlọ́pàá gbé kalẹ̀ jákèjádò orílẹ̀‐èdè yìí ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá tó kéde ọ̀rọ̀ náà nílùú àbújá lásìkò ìpàdé alágbára kan tó ṣe pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọlọ́pàá lára èyí tá a ti rí àwọn igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ wa àti àwọn ọ̀gá àgbà ọlọ́pàá láwọn ìpínlẹ̀ gbogbo ló jẹ́ kó ti mọ̀ wípé ní báyìí ètò gbogbo nípa ti fífúnni níwèé àṣẹ náà ó sì dáwọ́ dúró náà ó wá kìlọ̀ fún gbogbo àwọn ọ̀gá àgbà níléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n rí dájú o wípé ètò náà ó kẹsẹ̀ járí kí wọ́n sì gùn lé àwọn ìlànà tó gbọgbọ́n eléyìí ti ṣe ìwọ́de lóníranran bákan náà kí wọ́n sì máa dá kálukú dúró láti máa wo nǹkan tí wọ́n gbé àti ìwé àṣẹ tí wọ́n gbé lọ́wọ́ àtàwọn nọ́mbà tí wọ́n ń lò tó fi mọ́ gbogbo àwọn irúfẹ́ gíláàsì eléyìí ti ń bẹ̀ẹ̀bẹ̀ ìwé ìròyìn punch tó jáde fún tòní ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ ló wà. sọ́tàn ti sokoto alhaji muhammadu sahad abubakar ta ti sọ̀rọ̀ lọ́jọ́ ajé àná wípé gbogbo àwọn èèyàn tí wọ́n rìnrìn mùtúmùtẹ́ wípé kí orílẹ̀-èdè yìí ó pín ló jẹ́ irinṣẹ́ èṣù ni wọ́n gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè yìí pín ló jẹ́ àwọn tí wọ́n ní òye tí wọ́n sì jẹ́ ọ̀jọ̀gbọ́n ó ní àwọn náà ni wọ́n ń ta okùn ìyapa káàkiri tí gbogbo èèyàn fi ń ròyìn pé pínpín orílẹ̀-èdè yìí òun ni ó kàn ó ṣe àlàyé oníṣẹ́ rí orílẹ̀-èdè tá a wà yìí àwọn ìránṣẹ́ ìṣú pọ̀ gan-an ó ní ó àwọn aṣáájú lẹ́sìn àti lóṣèlú láti rí i pé àwọn ìránṣẹ́ èṣù yìí wọn ò rọ́wọ́ mú láàrin wa ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú lórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta àkọlé kan rèé tó sọ wípé àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ ṣe pàdé gẹ́gẹ́ bí ìpínlẹ̀ rivers bí àwọn ti ṣe sọ pé lónífẹ́rẹ́ jogi àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ wọ́n ní ìyanṣẹ́lódì alágbára eléyìí tí àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ nílẹ̀ nàìjíríà tí wọ́n gùn lé òun ló mà ti ń di pé wọ́n ti ń ti dàbọ̀ àkọ́ lórí rẹ̀ lónífẹ́rẹ́jọ́gí ní ìpínlẹ̀ Rivers wọ́n ní èyí jẹyọ lẹ́yìn wákàtí méjìdínláàádọ́ta eléyìí ti ṣe ọjọ́ méjì tí gómìnà Nyesom Wike tó kéde wípé níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí ó ṣe ò jẹ́ ìyẹn òfin ẹ̀ tí wọ́n pè ní no work no pay wọ́n ní yóò fẹsẹ̀ dilẹ̀ mú láti oṣù kẹfà yìí gangan torí pé bàbá ń wòye pé èé ṣe tí àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ nípínlẹ̀ tèmi tí wọ́n fi máa darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì nígbà tó jẹ́ pé lápá ọ̀dọ̀ tiwa ń bí bágbára wa ṣe gbé mọ́ àwa ti ń ṣe àmúṣe òfin tó sọ pé ká fi òmìnira fún ẹ̀ka ètò ìdájọ́ àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe wá ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ àjọ elétò ìdájọ́ nípínlẹ̀ náà lọ́jọ́ ajé ni wọ́n wòye wípé ẹnu ọ̀nà náà àwọn èèyàn wọ́n ti ń jáde wọ́n ti ń wọlé bó tilẹ̀ jẹ́ pé ṣáájú àkókò yìí láti bí oṣù bíi méjì òun ni wọ́n ti fi àwọn àgádágodo gàdàgbà ni wọ́n ti fi tì í ṣùgbọ́n ní báyìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ lóníranpẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n wá na méjèèjì sí àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ lẹ́nu wípé ẹ sọ̀rọ̀ kí ló gbé yín dé ṣé ẹ ti pàd àdìọrẹ́dà ni wọ́n ní gbogbo wọn ọ̀n màgbẹ́nu òkè lùtòdò ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. ọlọ́kadà rọra sáré o. ẹgbẹ́ rúmù ń wí pé iṣẹ́ ọlọ́kadà kì í ṣiṣẹ́ oníjàgídíjàgan o kí gbogbo ọlọ́kadà takété sí ìwà bàṣẹ́jẹ́ òbí tí so lẹ́rùn àti ìwà ipá nígbàkúgbà tí ìjàmbá bá wáyé lójú pópó wa ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bà dúkìá ìjọba tàbí taládàáni jẹ́ bí abarẹnikẹ́ni tó ń gun ọ̀kadà láì ní nọ́mbà àwọn agbófinró ìpínlẹ̀ wa yóò gba ọ̀kadà náà nídìí ẹ̀ ó ti dọ̀ràn yàn gbogbo ọlọ́kadà pátá ló gbọ́dọ̀ forúkọ sílẹ̀ àwa ò faramọ́ o a ò faramọ́ pé kí ọlọ́kadà máa da àlàáfíà ìlú láàmú tàbí bà dúkìá jẹ́ ìtura pẹ̀lú àlàáfíà ìpínlẹ̀ Ògùn àti torílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ló jẹ ẹgbẹ́ rómò lógún ẹgbẹ́ rómò fẹ́ kí ìlú ó tu tẹrù tọmọ lára jẹ́ẹ́jẹ́ ni káwọn ọlọ́kadà wa máa ṣe lójú pópó olùkéde alhaji dr sotayo olúṣọlá razak show labour alága ẹgbẹ́ rómò nípínlẹ̀ ogun all promo o favour. eré kìlọ̀ ọlọ́kadà fẹ́ sáhun tí ó wà bá plẹ̀ eré kìlọ̀ tún káàbọ̀ padà ó sì ń wó ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ọkùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní anfosi abrahamu ọmọ ọdún márùndín ní àádọ́ta tó jẹ́ òṣìṣẹ́ mọ́lémọ́lé òun ni wọ́n ti gún pa ní agbègbè ali shiba ní sango ọ̀tà ní ìpínlẹ̀ ogun lórí pé ó kùnà láti san gbèsè ẹgbẹ̀rún lọ́nà ogún náírà olóògbé náà tó jẹ́ pé ó fi ọmọ mẹ́ta sí ayé lọ òun ni ọmọ ọ̀kan lára alájọgbé rẹ̀ Michael Sunday ní ogún ní ìgò pa látàrí pé ó kùnà láti san ẹgbẹ̀rún lọ́nà ogún náírà tó kù nínú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà èyí tó yá lọ́wọ́ ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune ṣe múròyìn náà wá ọ̀gbẹ́ni Michael Sunday èyí tó gún ọkùnrin yìí pa ló ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ní Sango òun àti ìyá rẹ̀ tí wọ́n sì ń ṣẹ́jú pàkópàkó bí olè inú rèké ìwé ìròyìn Nigerian Tribune ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun láti rí wípé ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè nàìjíríà lọ́jọ́ ajé àná ni wọ́n ti bẹnu àtẹ́lù ìkọ́ni ìpani nípakúpa àti mímúni sí ìgbèkùn lọ́nà àìtọ́ lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀‐èdè nàìjíríà bákan náà ni wọ́n tún bẹnu àtẹ́lù bí àwọn gómìnà lẹ́kùn ìlà oòrùn gúúsù náà bí wọ́n ṣe gbẹ́nu òkè lútòdò lórí rògbòdìyẹ bó lọ yàgò ọlọ́mọ òmọmọ eléyìí tó ń wáyé lágbègbè náà nínú àtẹ̀jáde láti pàṣẹ alága ẹgbẹ́ kan lẹ́kùn ìlà oòrùn gúúsù bishop godi okafor ó kọminú pé bí ròyìn ṣe ń jáde ó dàbí pé kò sí ọjọ́ kan eléyìí tilẹ̀ fẹ́ ṣú tẹ́ ò gbọ́ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n máa pa ọ̀dọ́ kan ní pakúpa àbí wọ́n ṣèṣì yìnbọn fún ẹlòmíì lórúkọ wípé wọ́n ń dọdẹ àwọn agbébọn àti àwọn darandaran tí wọ́n ń pani ní pakúpa àwọn ajẹkọdì mọ̀ wípé ní báyìí ó mà ṣe ní láàánú wípé àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ògo orílẹ̀ yìí lọ́jọ́ iwájú òun làwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ń gbẹ̀mí ẹ̀ kò sì yẹ ká káwọ́ bọ̀tàn ká máa wo ìwé ìròyìn punch níbẹ̀ ló wà lóníbà tètè. láti apá abẹ jẹ́ ká ṣí ojú òpó sílẹ̀ kí a sì ka àwọn. ojú òpó facebook náà ojú òpó facebook nọ́mbà oníkọ́pẹ̀ sí. zero eight one eight one one one one zero seven nine zero eight one eight one one one one zero seven nine tàbí zero eight one five four three two ten seventy nine zero eight one five four three two ten seventy nine ẹ pa rédíò yín tàbí kẹ́ ẹ súnkù ń bẹ̀ láì tàbùkù ẹnikẹ́ni. ẹ lójú òpó ti facebook adéọlá ramat adaralóye shukrat ẹ kú ojúmọ́ kí ọlọ́run kó dáàbò bò wá lórílẹ̀ nàìjíríà àsìkò tí a wà yìí a nílò ìdásí ọlọ́run torí pé a fẹ́ ìtàjẹ̀sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà olúgbẹ́mi ọlá praise ẹkú iṣẹ́ o oníkànga àtọmọ bàbá tíṣà ọ̀rọ̀ tí èmi fẹ́ dá sí ni ti ojú òpó tútà tí ìjọba ti pa kí ìjọba nàìjíríà kí wọ́n gbìyànjú láti bá wa ṣí ojú òpó náà àfáà niyas kàtàyé yanjú ẹkú ètò ọpọlọ yóò dàrú lọ́la sheu ibrahim niyas àmì kí buhari àti gbogbo àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin àgbà kí wọ́n tètè gbé òfin tó de twitter kúrò lórí ẹ̀ sakaraya olúbáyọ̀ tanígbọ́lá ẹ kú ojúmọ́ ìbarapá òkè ògùn jẹ́ orísun tí oúnjẹ ń gbà wọlé kíjọba ṣètò àlàáfíà tó yanjú ní agbègbè wọ̀nyí bí a ò bá fẹ́ kí oúnjẹ wọn ju bí ó ṣe yẹ lọ òjò ọláòṣègbè kan adébáyọ̀ oníkànga àtàwọn bàbá tíṣà ètò amúdàkọjá lórí ẹni kì àfidà parí kì í mújà kan mújà kọjá lórí òun ètútà yìí ni ìjọba tó wà lórí àlééfà lò kí wọ́n tó kàn dé orí ipò ibẹ̀ ni wọ́n ti polongo kí ọlọ́run kó jọ kó ràn wá lọ́wọ́ lórílẹ̀ nàìjíríà adeleke joshua olúwatóbi láti láǹbẹ́ ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ olùkọ́ àgbà àti oníkànga ìjọba ni kí wọ́n gbìyànjú kí wọ́n tètè gbẹ́sẹ̀ kúrò lórí ọ̀rọ̀ tútà yìí torí pé ohun tí ó lè lọ dá sílẹ̀ kí ó má lọ ga ju agbára wa lọ láti láǹbẹ́ nìyẹn Fẹ́mi Kọ́lá Fárẹ̀mí Kọ́lá Fárẹ̀mí thank you Fárẹ̀mí Kọ́lá Ebenezer ṣé ọ̀rọ̀ títà ló kan ìjọba ní àbí ètò ààbò àti bí nǹkan yóò ṣe rọrùn fún gbogbo ọmọ Nàìjíríà wọ́n ti sọ pé nítorí kí ètò ààbò àti àlàáfíà yóò ṣe wà làwọn ṣe ti mm, ìkànnì títà. pé post àwọn nǹkan kan síbẹ̀ tó ń yẹpẹrẹ orílẹ̀-èdè nàìjíríà. pé torí làwọn ṣe tí Tiamiu Dauda Ademat ẹ kú ètò lórí ètò ààbò kí àwọn aṣòfin gbọ́ àbá tí aṣòfin tó wà tó wá láti ìbàràpàdá láti gba àwọn àmọ̀tẹ́kùn àti elétò ààbò ìbílẹ̀ láàyè láti ró wọn lágbára tí wọ́n fi bá tí wọ́n fi bá àwọn onísùmọ̀mí yìí jà ayọ̀kànmí prince ọ̀pẹ́yẹmí láti abidjan ọlọ́run yóò gbà wá nílẹ̀ yorùbá àwọn èyí tó sì wà lójú òpó fóònù. ẹ jẹ́ ká gbé ìpè kan bẹ́ẹ̀ àbí. hello ẹ súnṣẹ́ di rédíò yìí ó ń pariwo ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ sàn orúkọ yín àti tẹ́ ẹ ti ń pè. àyà ìgbè tó bá ti fariwo wọlé ó máa ń kọ̀ padà ní. hello? ẹ̀rọ ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. ẹ̀rọ sà. orúkọ yín àti tẹ́tí ń pè wá sà. orúkọ tèmi ni wàsíù láti aláka olómùrè abẹ́òkúta. ó yà à ń gbọ́ yín dáàdì. Hmm. ọlọ́run kò ní bàálù ìjẹmọ́ wa lórí. àmì jésù. Hmm. federal government kò sọ fún báwa wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ ìgbọ̀ngàn yìí o eléyìí ó ti ń pọ̀ ju kọ́lọ́run fi ṣe ẹ̀ṣọ́ wa o igangan eh, hmm. àlàáfíà àti ìjọba náà wọ́n sì ní àwọn aláàbò àwọn ikọ̀ alákànfin sọ́rí gbogbo wọn ti wà ń bẹ̀ ẹnìkan ti wà ń bẹ̀ hello ẹ káàárọ̀ ayà ó ti re hello òun náà la fẹ́ fi kádìí ẹ̀ láàárọ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mustapha Hussein àti Fọlárìn Ọláọmọ tá a jọ ṣe láàárọ̀ yìí tó dùn ká tó máa lọ láàárọ̀ yìí ọmọ bàbá tíṣà ó fẹ́ sọ àwọn ọmọ ìjọ mímọ́ lẹ́nu ni o. ta ló ń tọ̀hún. àná ó fẹ́ sọ àwọn ọmọ ìjọ mímọ́ lẹ́nu ni. ta ni. ẹni pẹrẹ lólùṣọ́ ìjọ mímọ́ mm. tó wá ní òórùn mú pélé ń gbóná tó kóṣù jáde. irọ́ bóyá kérúbù ni. <laughs> <laughs> bóyá kérúbù ni. <laughs> torí àwọn ọlọ́run ló ṣàyè ló dìde ìṣẹ̀dá ẹ̀ bẹ́ẹ̀ kódà kílẹ̀ máa gbóná àwọn olùṣọ́ tó máa tutù ni tó máa tutù ni oníkànga o. Eba, ẹjọ́ ọdẹ tó sùn tó falala kọ́ o. ta irú ẹjọ́ wa ni. àní ẹjọ́ ọdẹ tó sùn tó falala kọ́. ẹjọ́ ta wá ní sẹ́ẹ̀. olówó ọdẹ tó kọ́lé ọdẹ tán tó fi èsì sílẹ̀ arábáwí o. Ah, kódà <laughs> aago bíi mẹ́sàn-án bá máa jí ni pé àlàyé ilẹ̀ ti mọ́. kódà àwọn arábí gan ló máa jí pẹ́pẹ́pẹ́. home away from home. ẹ wo ẹ jẹ́ ká máa lọ ẹ pàdé àwọn ọkọ̀ mi bó bá di lọ́la èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀ngbẹ èdè ó ti gbà mí. ẹ olùṣègùn babatunde adéǹlé ni mo kí wọn bàbá tíṣà àti babaláwo fresh wọn kí ẹ kúṣẹ́. ẹ á kí ẹ. ẹ jẹ́ ká pàdé láago méjìlá lọ́sàn-án òní lórí ètò tí a pè ní àǹfààní ọ̀tun pẹ̀lú ọmọ bàbá tíṣà kámójútó okòwò yín lápá abẹ títí dìgbà náà adéyínká adégbìtẹ̀ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. Fresh 107.9 FM. Professionalism nurtured by experience. It's Melody Songs. Hey, ah, Only One, follow me there. What do Back and go. I be no. Back and go. I be jail. Back and go. I be no. Back and go. Then they say, Olumide don't take for this game. Mo mọ̀ pé orí bá gbọ́lẹ̀ adìrẹ o. Ó yẹ kí n ti kọ́lé fún màmá mi, kí n lálẹ́ fún bàbá mi, kí n jayé ní Miami, kí n náwó fún bèbí mi. Ó yẹ kí n ti ayé ní Miami ìnáwó fún bèbí mi. olúwa o bless my hustle o na only you fit do am o no be by muscle o. this one we dey fondo back and go arena o back and go arije o back go arilo o back and go. this one we dey go arena o. my papa call me ọmọ mi ìgbà wo ló tó fẹ́ mowó délé my mama call me my son ìgbà wo ni mo fẹ́ jẹun ọmọ eh, eh, eh. Ah, ah, ah. apẹ́ kó tó jẹun ṣèbọ́ ni kò ní jẹ́ bàjẹ́ o iṣẹ́ kọ́ lówó àlùbáríkà lọ. 107.9 FM, your feel good radio. Fresh 107.9 FM, la belle Ouluma, au fala, fala. kùtù gbọ̀ngbọ̀. fásulẹ̀ mákindé mc magic ó tún ti dé káàbọ̀ oníṣọ̀lá ìṣọ̀lá òkú ọmọ alábàájú pẹ̀pẹ̀ lórí igi gbogbo òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun tuesday yóò máa pàdé fásulẹ̀ mákindé mc magic lórí ètò ó sọ kùtù gbọ̀ngbọ̀ níkànnì fresh fm one oh seven point nine lábẹ́òkúta nine to ten a.m. ẹ̀fẹ̀ àwàdà pẹ̀lú gbígbàlejò àwọn ọ̀tọ̀kùn lóòlù ó sọ kùtù gbọ̀ngbọ̀ fún zero eight one one seven six zero six one eight zero tàbí zero eight zero three five seven three zero three four six ó sọ kútú wọ̀wọ̀ ètò ni. ó kilẹ̀ falafala. ìdẹ̀gbẹ̀dẹ̀.